ẹnìkan tí ń ṣàárẹ̀ nínú mọ̀lẹ́bí rẹ̀ wọ́n lè bá tọ́jú rẹ̀ kó lè bá jáde lálàáfíà látọ̀sípítù tó gbogbo eléyìí tá a bá ràn lọ́wọ́ nítọ́ da ni kìí ṣẹni tó lọ yáwó tó lọ yáwó èlé nítorí pé ó fẹ́ sáfẹ́ ayé àbẹ́ni tó lọ yáwó nítorí pé ẹ ó fẹ́ sòkú bàbá rẹ̀ kan àbókù ìyá rẹ̀ kan alánàdánù aláìmẹ̀ẹ́tì kan tí náwó dànù wọn á pé bàbá kan ti kó ti tó twenty years wọn á kọ lẹ́tà sí wọn látọ̀run wípé ẹgbẹ́ bàbá àǹtí ń jẹrà àwọn fẹ́ yí ẹgbẹ́ bàbá padà eléyìí lọ́yẹ̀ kí wọ́n máa wọ́ lọ bó ṣe pé wọ́n di mọ́ tirẹ́là lẹ́yìn kí tirẹ́là máa wọ́ lọ eléyìí ẹ̀ má bàa ṣàbàyà gbagba sanwó kíni irú rẹ̀ ńgbà tí yàrá jẹ́ yọjà àríkọ́gbọ̀n àríwòye fáwọn èèyàn míì táwọn náà fẹ́ máa ṣerú rẹ̀ abẹ́ni tó ṣe àníkọ́ jẹ́ mùsùlùmí gidi kó sì máa tẹ̀lé ta nàbì sallallahu alaihi wa sallam wọn á lọ jẹ gbèsè aṣọ wọn lọ sọ twenty thousand ẹni tó yẹ pé kọ̀ wá sọ one thousand five rí wọn á lọ dá sọ twenty thousand olówó wọn á lé ọkà wọn á má sábà ya gbagba rẹ̀ torí pé ṣe bí o ti máa kì í tẹ́ ṣe bí o ti máa kì í tẹ́ nísìnyí wọ́n lọ lọ kẹsẹ̀ rẹ bọ́ bàtà tó ju ẹsẹ̀ rẹ lọ àfi kọ́ tẹ́ tó eléyìí túmọ̀ sí wípé ẹni tó bá lọ jẹ gbèsè ọ̀ràn ẹ má ràn lọ́wọ́ o àmẹ́ni tó jẹ gbèsè tó ṣe pé ó nítumọ̀ ẹ lè sábà ya gbagba pẹ́ẹ́ bá san kódà gan lábẹ́ òfin ọlọ́run ọba ó ń bẹ nínú at-ta'awun 'ala al-birri wat-taqwa ó ń bẹ nínú ìran rẹ ni lọ́wọ́ lórí àti ṣetọ́ náà ó ń bẹ nínú ìran rẹ ni lọ́wọ́ lórí àti páyọ̀ ọlọ́run ọba wa ó sì ń bẹ nínú pé èèyàn ń gbọ́ bùkátà mùsùlùmí nítorí pé anabi sallallahu alayhi wa ó ti fi hàn wá nínú àwọn hadith pé gbogbo ẹni tó bá gbọ́ bùkátà mùsùlùmí láyé ń bí ọlọ́run ọba gbọ́ tiẹ̀ náà lọ́jọ́ gbẹ́ndàlùkìyàmà ó sì ń bẹnu pé yẹn ti pọ́njú àti ìdààmú kúrò fún mùsùlùmí àdìsí náà tó fi hàn pé gbogbo ẹni tó bá gbìyànjú tó sànà àti ti ìpọ́njú àti ìdààmú kúrò fún mùsùlùmí ọlọ́wọ́n yọba ti ìpọ́njú àti ìdààmú kúrò tó bá ti lọ́la gbẹ́ndà ǹjẹ́ táwa lẹni tó lè lábẹ́ òfin tá pé mu. òun náà ni kó náà tó ṣe pé fara mọ́ ìṣe tiẹ̀ náà ọgbọ́dọ̀ ti dàgbà tó ṣe pé ti dàgbà débi pa la wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé òun gángan fúnra ara rẹ̀ ó ti tójú bọ́ ó ti bàlágà kò gbọ́dọ̀ jọ́ ọmọ pínrín sí lọ́wọ́ ló ń sábàyà gbàgbà kó wọ́n bá bàbá kan sanwó bó ló ti rówó bákan náà kò sì gbọ́dọ̀ jẹ́ wèrè ìní àwọn aṣọ kó ń sábàyà gbàgbà téèyàn bá ló ń gbarú ẹ̀ wọlé ó dájú pé wèrè ló ná ẹni tó sábàyà gbàgbà wípé òun fẹ́ bẹ́ẹ̀ nìkan san gbèsè yóò jẹ́ ẹni tó ṣe ipò náà ní kámílò àhàlíyẹ ti tasarrufi fil mal ẹni tó ṣe pé òun náà ó ní kápá àti lè máa náwó ó ní kápá àti lè náwó tẹnìkan kò ní bá wí ó sì gbọ́dọ̀ jẹ́ pé òun lọ yọnu láti ṣe bẹ́ẹ̀ kí ṣe pé ẹnìkan ló mú túláàsì ẹnìkan gbọ́dọ̀ mú túláàsì pé ẹ ọ àgbà àgbà pọ̀ bá san ọlọ́mọdé òun fúnra ara rẹ̀ ní òtínú rẹ̀ wá ní ìkó tó ń lọ́rùn eléyìí ló lè o. báwo wípé owó tí eléyìí jẹ yẹn lò ní màá bá san ó ti tó èlò lọ́jẹ yẹn má bi léèrè mẹ́rin mi ní ká máa bi ó ti parí sábà ti gbọ́ yé bẹ́ẹ̀ ajẹ́pọ̀ ti sábàyà gbàgbà rẹ̀ nù gbogbo owó tá a mọ iye tó a lè sábàyà gbàgbà lórí rẹ̀ bí ká sọ wípé ọjẹ́ mi ní fifty thousand naira kí wọ́n wá sọ pé mo sábàyà gbàgbà pé màá bá san kò sí ní tó burú mbẹ́ tá a bá tiẹ̀ mọ iye tó jẹ́ a lè sọ pé iye tó jẹ́ wọ́n padà máa ṣàlàyé rẹ̀ fún ọ ní ìgbà tó bá yá ó ṣeé ṣe kó ṣe pẹ́ni tí à ń ṣe àbàyàgbàgbà pàbà san gbèsè rẹ̀ kọ́ wà láyé kọjá pé ńgbà tó wà láyé náà láṣà àbàyàgbàgbà rẹ̀ àbí kọjá kó ti kú tó bá ti kú náà kò sí ní tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run bá wa nítorí pé ẹni tó ti kú tá a bá rẹ́ni bá san gbèsè rẹ̀ ó rẹ́ nì torí pé wàá nu hadithi tí imaamu Tirmidhi rahimahullahu ta'ala tó gbé jáde nínú tírà rẹ̀ fanabi wa ẹ̀mí múmìnì wọ́n sọ̀rọ̀ wọ́n fi dógò sára gbèsè rẹ̀ kò ní nísinmi nínú sàárì rẹ̀ ó dìgbà tí bá tó bá san gbèsè yẹn tá a bá wá rẹ́ni bá ní san gbèsè lẹ́yìn ikú wa a ń tó dáa púpọ̀ ni o a ti mà wípé tẹ́nìkan bá wá sàbàyà gbàgbà wípé wọ́n bá wa san gbèsè wa tó ti wá túmọ̀ sí pé àwa ti bọ́nu àti bọ́nu a ti bọ́ o a ti bọ́ nínú rẹ̀ ṣùgbọ́n ó ti di èèyàn méjì nu èèyàn méjì iná ti wà ń po ẹni tí ó gbèsè nu àtẹnitọ́ jẹ́ àtẹnitọ́ sábàyà gbàgbà kó wọn bá wọn san tọ́ ọ̀tọ̀ tẹ́ni tó lówó láti bè yíkéyìí tó bá wù nínú àwọn méjèèjì ẹni tó kọ́kọ́ jẹ́wọ́ ni àbẹ́ni tó sábàyà gbàgbà kó wọn bá san ó lè bìí tó bá wù nínú wọn ní ìgbà tí ẹni tó sábàyà gbàgbà tó bá ti gbọ́ wípé ẹni tí yóò jẹ gbèsè gan láti pìlẹ̀ ó ti rówó san àjẹ́ pé ọrùn tiẹ̀ ti fúyẹ́ nù àbí kó tiẹ̀ jẹ́ pẹ́ni tó lówó gangan ló sọ pé òun yááfì fún un tó bá ti yáàfin rẹ̀ fẹ́ni tó jẹ́wọ́ ọrùn tiẹ̀ ti fúyẹ́ nù ọrùn tẹni tó jẹ́wọ́ wà ní fúyẹ́ kó wá jẹ́ pé ọrùn tiwọ́ tó sábàyà gbàgbà ni ọ̀wà wúwo nígbà tí wọ́n ti láwọn ti foríjìn ó ti parí náà nìyẹn wọ́n á sọ pé òun la foríjìn yàtọ̀ sí ọ̀tọ̀ sábàyà gbàgbà ọlọ́mọdé tẹ́ bá ti foríjìn al-aslu fala yahiqqu laka fara bi shay fala yahiqqu laka an tutaliba tó nítorí ẹ ẹni tí ó gangan olóforíjìn so ẹni tó yà jẹ́ pé torí tiẹ̀ lòun ṣe sábàyà gbagba ọwọ́ á ní gbèsè sẹ́kù à ọlọ́mọdé òsùn tọ́jọ́ bẹ́ẹ̀ tó eléyìí jẹ́ ká sábàyà gbagba ọ̀ ń bẹ nínú tọ́ dáa ẹ̀yin tọ́lọ́wọ́n bá bùkún tọ́lọ́wọ́n bá sànù yín tẹ̀ lówó ẹ̀ sànù ẹni tí kò lówó nínú kọjá yìí pé bóyá tẹ́ má tiẹ̀ jẹ́ yín lówó ẹ̀yin tiẹ̀ yááfì rẹ̀ pátápátá fún wa kí ẹ bọ́lọ́wọ́n bá ti ṣe ṣàlàyé fún wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́wọ́n bá ní kẹ́ ẹ fi ṣe sàrà fún gbèsè tí wọ́n jẹ́ yín ń ló lóore jù fún yín tọ́ tọ́ba wa jẹ́ pé ẹ̀yin ọba lè fi ṣe sàrà fún ẹ sì máa pé ẹnìkan jẹ ẹlòmíín gbèsè kí sẹ́yìn ni wọ́n jẹ́ ń gbèsè kò sí ní tó burúkú ẹ̀ sàbàyà gbagba pẹ́ bá san kẹ́ ẹ pé tọ́ owó tí wọ́n jẹun owó tí aláìníyàn tó jẹ olówó yùn ẹ̀yin lẹ́ẹ̀ bá san eléyìí ń bẹnu tọ́ da ń bẹnu tọ́lọ́ máa fi sàánú èèyàn náà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù nítorí pé àmọ́ kíláà wa náà sè tọ́lọ́ wọn eléyìí jẹ́ ti abdoman sí sàbàyàgbàgbà alikafala òun náà ni òun náà yàtọ̀ sí ṣe àbàyàgbàgbà ṣùgbọ́n abdoman ìsàbàyàgbàgbà tó wà ń bẹ̀ ó ní í ṣe pẹ̀lú owó alikafala ìsàbàyàgbàgbà tó wà ń bẹ̀ ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí kéèyàn sọ yìí pé tọ̀ lágbájá o lágbájá tó ṣe wípé ẹ olówó lórí rẹ̀ tí ó san fún ọ èmi ọ̀bọ̀ mu wa ń bọ̀ mẹ́ni náà wà ìsàbàyàgbàgbà pé ń bọ̀ múyàn wà ni wọ́n ń pè ní kàfàlà ìsàbàyà àgbààgbà pé ń ba eléyìí san gbèsè rẹ̀ ni wọ́n ń pè ní ọ̀bọ̀mán. tó alikàfàlà yìí báyìí kéèyàn sàbàyà àgbààgbà pé wọ́n bá mú wọ́n bẹ́ nìkan mọ́ ẹnìkan tó jẹ́ lówó wa. tó ṣeré àná ó tún faramọ́ ṣeré àfaramọ́ ó ṣeé ṣe kéèyàn jẹ̀yàn lówó kó wá di pé ohun àtolówó wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣeré olóńgbò àtẹ̀kúté wọ́n bẹ̀rẹ̀ sí ní sáfó lówó gbogbo ibi tó lówó bá ti yọ báyìí tó bá ti rí lọ́kàn ti tú lẹ́nu òun lè ti rólówó kó lówó má rí ó tún ti láwọn èèyàn tó ti ti rán káàkiri pé tí wọ́n bá ti bóun rí olówó yìí bì kan kó sọ fóun kó wọn má rìn gbàbẹ subhanallah tó wọn wá ń wá àwọn òrí ó pè lẹ́jọ́ ilé ẹjọ́ náà ní kí wọ́n lọ mú àwọn òrí mú ẹnìkan wá sí abàyàgbàgbà pé òun ọba àwọn ọmọ ẹni náà wà nítọ́ da púpọ̀ ni nítorí pé lábẹ́ òfin ọlọ́run ọba wa ní tíṣẹ̀rí àfi gbà wọlé òun náà ní pé kò ní jẹ́ kówó olówó ọ̀rá kò ní jẹ́ kí nǹkan oníǹkan kọ́ sọnù yóò jẹ́ kí ẹni tó lówó kó rówó ẹ̀gbà nítorí pé ńgbà tí ojú bá gbogbo ohun tó bá ṣẹ́kù nínú ọ̀rọ̀ yóò padà hàn torí pé gbígbà lọ gbowó lọ́dọ̀ rẹ̀ ìwọ la rí tó gbowó lọ́dọ̀ rẹ̀ kí ló dé tó fi dìgbà tó jẹ́ pé ọkàn sanwó ìpàkọ́ lọ́kọ́ eléyìí wàá wa mú wa ń sori àfaramọ́ kódà gan abala 'ala ríran ara wa lọ́wọ́ lórí àti tẹ̀lé tọ́lọ̀ lórí àti páyọ̀ ọlọ́run ọba wa. tọ́ tí ọba wa sábàyà gbàgbà pé ọba wọn mú ń gbèsè wa wọn náà wá gbìyànjú títí òrí mú wa á jẹ́ pé kò sí wàhálà gbèsè rẹ̀ tọ́jẹ́ ìwọ lọ́ọ̀bà sànù gbèsè rẹ̀ tọ́jẹ́ ìwọ lọ́ọ̀bà sànù torí jẹ́jẹ́jẹ́jẹ́ ni wọ́n ń wá tẹ́lẹ̀ tí wọn ò rí kó tó wá sábàyà gbàgbà pọ̀ bá wọn mú wa ìgbà tí wọ́n sì ti fi lé ọ lọ́wọ́ pọ̀ bá wọn mú wa tí wọ́n ti gbàgbọ́ pé ó rí mú wa àjẹ́ pé tọ́ọ̀ bá ti rí mú wa kọ́ pe pé njẹ́ ó gorí rẹ ni pé wọ́n lọ́ọ́ san gbèsè rẹ ọba wọn mú yàn wá ìgbà wo ni wọn náà tó bọ́ ńbẹ̀ káyipẹ́ ọba wọn mú ó ti kú à sókù lọ́wọ́ wa ni tó bá ti kú ó ti parí nìyẹn àjẹpọ̀ ti parí tọ àfi kó tiẹ̀ jẹ́ pé ẹni tó sábàyà gbàgbà pọ̀ wọn mú wa ara ló gbéra wá bá wọn òun ló gbéra wá bá ti parí nù. àbí kó tiẹ̀ jẹ́ pé nǹkan tí onítìń rà ń rà tó jẹ́ pé iná ló sọdọ̀ ní gbèsè ọlọ́run ẹlẹ́dàá wa òun náà ló rán nǹkan kan tó bàjẹ́ bí ká pé mọ́tò ni iná kàṣẹ́ yọ lára mọ́tò mọ́tò bá gbiná ó parí nù àbí kó tiẹ̀ jẹ́ pé ẹ̀yìn bẹ́yà nǹkan yẹn àrá sán làgó bá bàjẹ́ tó eléyìí tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kò sí nǹkan kan tó tún ṣẹ́kù lórí tìrẹ mọ́ tí èèyàn bá jẹ́ èèyàn lówó ó wá travel ó èèyàn ní hundred thousand ó èèyàn ní eighty thousand ó èèyàn seventy thousand ó ti jẹ èèyàn ten thousand tó owó tó wá jẹ èèyàn yẹn ó ti tọ́kọ san lánàá wọ́n wá travel lónìí ó sì sanwó ńlánàá ọ̀tọ̀ tí ẹni tó lówó yùn láti di ọlọ́nà láti lọ ọjà yẹn ní ten thousand ọjà yẹn five thousand àná ló sì dápọ̀ sanwó yùn ó ń tì wá lọ sí gáràjì níbi tí wọ́n ti ń wọkọ̀ lọ́wọ́ arí ìwọ náà nu ọkọ̀ wọ́n wá ń kí ọkọ̀ dàbọ̀ dáadáa lẹ́ẹ̀dẹ́ o wọ́n dàbọ̀ dáadáa lẹ́ẹ̀dẹ́ báwo wíwò tí ó wo nu ọkọ̀ lọ́ba rí ọ ń bẹ̀ ah baba alágbádá ń bo lẹ́ ń lọ ìyá alágbádá ń bo lọ́dà ẹ mo fẹ́ mo fẹ́ dé Kánò ni mo fẹ́ dé Mẹ̀dúgùrí mo fẹ́ dé Kò kí lẹ́ ń lọ sí ń ah ó sì lè máa tọpinpin mi ah mo gbọ́dọ̀ tọpinpin rẹ ọjẹ́ mi lówó ọjà mi lówó òsì tí ìsàn àná lọ sọpọ̀ sàn ó ń gbèsè kò lẹ́tọ̀ọ́ láti lọ síbi kankan nígbà tí àsìkò àti san gbèsè rẹ̀ bá tó àyàfi kó gba yọ̀ǹda lọ́dọ̀ ẹni tó jẹ gbèsè lọ́dọ̀ rẹ̀ torí ó wá jẹ gbèsè ó wá lọ lọ mọ́kà mọ́kà báwo mọ́kà lọ̀rọ̀ tiẹ̀ kàn lópin ìgbà tásìkò àti sanwó bá ti tó o lẹ́tọ̀ọ́ àti lọ sí mọ́kà ẹni tó jẹ lówó lẹ́tọ̀ọ́ láti di ọlọ́nà kó lọ bá àwọn alámòjútó alálàájì pé lágbájá ò lọ tọrọ jẹ mí lówó kò sì gba yọ̀ǹda lọ́dọ̀ mi kó tó di pọ̀ lọ nítorí pé ò lè lọ kọjá pé kù rẹ̀ ni wọ́n gbé wálé àbí kò tiẹ̀ jẹ́ pé wọ́n mú wọ́n túfọ̀ rẹ nípò tí kú sàn. tọ́ torí délé ìwà gbàyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ tásìkò àti san gbèsè bá tó ọwọ́ afẹ́ rìnrìn àjò lẹ́yìn rẹ̀ ọtọ́ sẹ́ni tó jẹ lówó wípé ó di ọlọ́nà láti lọ. àmọ́ tó bá ṣe wípé ọba rẹ nìkan fàkalẹ̀ tó ń sàbàyàgbàgbà kó wọ́n bọ̀ san gbèsè yẹn àbí wọ̀ gan alára ló tiẹ̀ lọ nǹkan kan á lọ fi ṣèdógò lórí owó tó jẹ yẹn léyìí tó kájú gbèsè tó jẹ kò sí wàhálà ń bẹ o lè lọ síbi tó o bá fẹ́ lọ nítorí pé ìnira tá à ń bẹ̀rù ó ti kú òun bẹ̀rù ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run owó olówó tá a bá gbà ó sọ ni di wọ̀fà lọ́nà kan ó lè dá àjò má láì jẹ́ kó o tún lọ bóńtì subhanallah ó wá tọ́kù tiẹ̀ jẹ gbèsè ńgan láti pìlẹ̀ ńgbà tó bùkátà rẹ̀ bí yóò bá ní bùkátà sí gbèsè kí lọ́ọ́ lọ́kọ́rùn-ún ara rẹ̀ bọ́jọ́gọ́dì sí i jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́ràn jókòó wá lọ kọrùn bọ̀ subahánàlá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn gbèsè tí wọ́n jẹ tí wọ́n jẹ tí wọ́n jẹ tí wọ́n fi wá dẹni tí wọ́n lé ká lónìí yìí àwọn gbèsè tí ò níláárí ni àwọn gbèsè tí wọn ò bùkátà ni yóò wá dẹni tí wọ́n lé lọ síwá tí wọ́n lé lọ sẹ́yìn yóò wá dẹni tí ò rí lẹ́gbẹ́ tí ọ̀rọ̀ náà gbà mọ́ a èèyàn jẹ gbèsè àsìkò àti san gbèsè ti tó téèyàn ò bá rí san èèyàn ò travel láì jẹ́ pọ́ gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹni tí ọ yáwó lọ́dọ̀ rẹ̀ láì sọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ni òfin ọlọ́run ọba nìyẹn nítorí pé wọ́n náà lára bí ẹnìkan bá bá ọ dánrú ẹ̀ wò sọmọ pé wọ́n náà ò ní gbà wọ́n náà ní gbà torí ẹ̀ ló sì jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run ọba wa ọ gbọ́dọ̀ jàǹbá ẹni tí ọjẹ́ lówó kọ́ ọ wá travel láì jẹ́ pọ́ gbàyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ní ìgbà tó ṣe pé àsìkò àti sanwó ti tó tó sì tí ìrówó rẹ̀ san eléyìí jẹ́ ad ó sì tún jẹ́ al ìsàbàyàgbàgbà pípé yẹn ọba yẹn san gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ àti ìsàbàyàgbàgbà pẹ́ni tó jẹ yín lówó èmi ọba yín mú wa èmi ọba yín mú wa láàyè. lẹ́yìn eléyìí nǹkan kan nínú òfin ṣẹ̀ríyà wọ́n tún pè ní alhawala alhawala tù òhun tiẹ̀ ó ní í ṣe pẹ̀lú wípé ẹni tí ó jẹ gbèsè gángan fúnra ara rẹ̀ òun yóò wá ti gbèsè ń sẹ́lòmí yóò ti ẹni tí ó jẹ lówó sẹ́lòmí yóò ti ẹni tó jẹ lówó sẹlómi pé tó bá fẹ́ gbowó rẹ̀ ọ̀dọ̀ lágbájá ni ó ti gbà tẹ́lẹ̀ kó ti yàtọ̀ sí ìsàbàyàgbàgbà ìsàbàyàgbàgbà olùsàbàyàgbàgbà ni ó ti ka ara rẹ̀ sọ wípé òun ọba lágbájá san gbèsè rẹ̀ ṣùgbọ́n alhawala ẹni tó jẹ gbèsè gangan fúnra ara rẹ̀ òun ni ó ti ẹni tí ó jẹ lówó sí ẹlòmíì pé ọ̀dọ̀ rẹ̀ ni ó ti gbowó rẹ̀ ṣẹ̀rí àfaramọ́ ń tọ́tọ́ ni lábẹ́ òfin ọlọ́run ọba wa ṣẹ̀rí àfaramọ́ nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ kò ní jẹ́ kí dúkìá onídúkìá sọnù yóò sì mú wa dẹni tó ṣe pé à ń gbọ́ bùkátà ara wa ó ṣeéṣe kó jẹ́ pé ẹni tó jẹ gbèsè kò fẹ́ kẹ́ni tí òun jẹ lówó kó máa lé òun ká pàápàá jùlọ nígbà tó òun ò ní nǹkan tó ń lè fi san fún un òun sì ń bùkátà láti máa lọ máa bọ̀ ní rọrùn ẹnìkan sì ń bẹ tó ṣe pé tóun bá ti ẹni tó jẹ lówó yìí sí ó lè bóun san ní rọrùn tó kò sí tó burú lábẹ́ òfin ọlọ́run ọba wa wípé kọlọ ọba ilé yìí ìgbà míì ajẹyàn lówó ajẹyàn lówó ẹni tá a ti jẹ lówó ìlú mi ló wà bí kọjá pé ẹni tá a jẹ lówó kánù ló wà àwa sì ń bẹ lÓgbómọ̀ṣọ́ ẹni tá a jẹ lówó kánù ló àwa sì ń bẹ lÉkòó ẹni tá a jẹ lówó èkó ló àwa sì ń bẹ ń kánù tó ayé tá a sì wà ní ìsìn wọn ni ayé cashless ni ẹ má máa gbowó rìn tó. So, ẹni tó sì lówó òun bùkátà owó rẹ̀ kí wọ́n wá sọ fún yín pé kò sí wàhálà owó tí mo jẹ́ ọ́ ọ̀dọ̀ lágbájá ni kò ti gbà lágbájá tẹ̀ ń jọ ń gbé kánò lágbájá tẹ̀ ń jọ ń gbé kù lágbájá tẹ̀ ń jọ gbógbó ma ọ̀dọ̀ rẹ̀ ni kò ti gbà tó eléyìí báyìí ọ̀yàn ju wàhálà pàápàá jùlọ tó bá ti mọ̀ pé tó bá ní kó máa gbówó rìn ó ṣeé kó jẹ́ pé owó yọ padà sọnù ó ṣeé káwọn ọlọ́sọ̀ gbowó yìí lọ́wọ́ rẹ̀ but a ti mọ̀ pé eléyìí lónìí ó ti rọrùn púpọ̀ látàrí àwọn ilé ìfowópamọ́ eléyìí tó ṣe pọ̀ wà lọ́tún wà lọ́sì tó o lè o lè o lè o lè o lè transfer owó síyàn gba orí handset rẹ gan tó ṣe kó ní ọlọ́gbà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ hawala ti ṣẹ̀rí aṣọ kò ní kó ń bẹ̀ nítorí pé ẹni tí ìwọ jẹ lówó ìwọ lè ti sẹ́lòmíì pé ẹlòmíì ní kó bọ́ san lè ti sẹ́lòmíì pé ẹlòmíì ní kó bọ́ ó ṣeéṣe kọjá pé tó ti síyàn òun náà jẹ́ olówó ni owó tó jẹ́ ìlànà fẹ́ kí wọ́n fi bọ́ sánsẹ́ lómi kò tí ẹ̀ jẹ́ olówó dáadáa ni ó ṣe fún ọ àbí kò tí ẹ̀ jẹ́ olówó yóò yọ ọ ni tó gbèsè tí wọ́n jẹ ẹlòmíín ó tún yọ olówó láti bọ́ sán. Abu Hurairah radiyallahu anhu ó ní ọgbà ìgbà wa kan wà anna Rasulullah sallallahu alayhi wa sallam qala matlul ghaniyyi dhulm fa idha utbi'a ahadukum muttafaqun alayhi anabi sallallahu alayhi wa sallam ó ní olówó tọ́jẹ̀yàn lówó tí wọ́n á fi àti san gbèsè yìí falẹ̀ àbòsí ni o ẹni tọ́jẹ̀yàn lówó tó sì lówó tí wọ́n á fi àti san gbèsè tí ń bẹ lórí rẹ̀ falẹ̀ àbòsí ni lọ́gbọ́ yẹn o bàbá àti ìyá olówó pẹpẹ jẹ lómi lówó ẹ ní sẹ́ sanwó rẹ̀ ẹ wá lẹ́ fìyà jẹ dọ́ba kó tó di pẹ́ sanwó rẹ̀ ẹ̀rántí pọ́lọ́mọba ju gbogbo wa lọ ìyá tí sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọkọjá ìyá tẹ̀yìn lè fi jẹ yẹn kẹ́ ẹ fi owó olówó kẹ́ ẹ fi falẹ̀ kẹ́ ẹ má san lásìkò àbòsí ni o. anabi sallallahu alaihi wasallam sọ pé fa idha utbi'a ahadukum ala amali falyattabi' tí ẹnìkan nu yín bá jẹ nìkan lówó àbí tí ẹnìkan nu yín tí wọ́n bá jẹ lówó tí wọ́n á tì sí ẹlòmíì pé ọ̀dọ̀ rẹ̀ ni kó ti lọ gbowó rẹ̀ tó ń tì í sì jẹ́ni tó lówó tó lè fi san ẹgbàá anabi ni ẹgbàá tẹnìkan tẹnìkan bá jẹ nìkan nú yín lówó tẹni tó jẹ yín lówó wá tì yín lọ bẹ́ nìkan tó ń lówó tó lè fi san gbèsè ń ànábì ni ẹ gbà ṣebí kókó rẹ̀ sani kí wo ti rówó ti ẹ gbà kò bá jẹ́ pé lágbájá lọ san àbí tàmẹ̀dù kí wọ́n sá ti rówó ti ẹ gbà. alimami al-Bukhari àti Muslim ló gbà wá hadisi yìí ń bẹnu àwọn hadisi tó tọ́ka sí pé alhawala jaizatun fi sharia ń bẹnu àwọn hadisi tó tọ́ka sí pé tí wọ́n bá tì ní lọ bẹ́ẹ̀ lómi pé ká lọ gbowó wa tá a ní lórí èèyàn lọ́dọ̀ rẹ̀ ọ̀tọ̀ kà sí bẹ́ẹ̀. tá a bá ti wá ṣe báwọn a jẹ́ pé owó yẹn ti kú lọ́rùn ẹni tó jẹ wá lówó nù ó ti bọ́ sọ́rùn ẹni tí wọ́n ti wá lọ sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú eléyìí ọrùn ẹni tó jẹ wá lówó ti fúyẹ́ nù àlẹ́tọ̀ láti bí òun mọ́ ọ nítorí bá ti mú wa gbà wípé lágbájá ni ọlọ́gbowó ẹ̀ rẹ̀ ó ti parí nù tọ́ tọ́ba wa jẹ́ pé wọ́n ti wá lọ báyìí ìpọ́dọ̀ rẹ̀ ní ká ti lọ gbowó wa lẹ́yìn rẹ̀ ló ń bá yolòṣì ó ti lówó rí owó bá di ìtàn ọba dolówó àtijọ́ òfin ṣẹ̀ríà ni á lọ lára á lọ lára àbí ká tiẹ̀ foríjì á lọ lára àbí ká foríjì ká foríjì ńkọ́ ńlọlọ́lá jù á lọ lára ìtọ́ ìgbà tí wọ́n ní kí n kọ́kọ́ ìgbà tí wọ́n kọ́ tì mí sọ́dọ̀ rẹ pé ọ̀dọ̀ rẹ ni ti wá gbowó mi mo mọ̀ pé olówó lọ́kàn mi ṣe balẹ̀ ṣùgbọ́n lọwọ bá gbádùn òde màá ṣe sùúrù bọyọ ọlọ́run lè yí ìgbà padà fún ọ sí dáadáa àbí ká tiẹ̀ foríjì tí báwa náà ń fẹ́ kọ́lọ́wọ́n bó forí foríjì wa àbí ta ni wọn fẹ́ forí foríjì nínú hadith abu huraira radiyallahu anhu عن النبي صلى الله عليه وآله وسلم قال كان تاجر يداين الناس فإذا رأى معصرا قال لفتيانه تجاوزوا عنه لعل allah أن يتجاوز عنا فتجاوز الله عنه متفق عليه أبو هريرة اللهم بارك يا نسي ولا نبي محمد صلى الله عليه وآله وسلم ó ní sallam. kan wà tọ́jú ní káràkátà tó máa ń yá àwọn èèyàn lówó tó máa ń yá àwọn èèyàn lówó tó bá nìkan nínú ẹni tó yá lówó tó ṣe pé nǹkan lè má fún un yìí máa sọ fáwọn ọmọ ẹ amójúkúrò yìí ẹ bóyá ọlọ́run ọba ó jẹ́ sàmójúkúrò fáwọn náà fáwa náà ọlọ́run ọba wa sàmójúkúrò fọlọ́wọ́ yìí yálẹ̀ imam Bukhari àti Muslim ló gbà wá. eléyìí túmọ̀ sí wípé àwa náà gan alára a gbọ́dọ̀ jẹ́ni tí ó máa sàmójúkúrò fáwọn èèyàn wípé ẹni tó jẹ́ ọ lówó tó bá rí pé ń tiraka ń gbìyànjú láti san kó sàmójúkúrò fún kí ó rọ́nà rẹ̀ àmọ́ ẹni tó wá lágbára láti sanwó olówó tọkọ̀ láti san eléyìí là nàbì sallallahu alaihi wasallam ló pèsè rẹ̀ lábòsí ọlọ́run kọ́ mọ̀ sí wàhálà lábòsí a gbọ́dọ̀ gbìyànjú láti rí pé a bá gbowó olówó ẹ̀mí wa san ká sì sì wá wa náà ká fi kín lẹ́yìn ìpàfẹ́ san yìí ṣe pé ká mọ asọ̀kọ̀ bá kùn gbé ọ̀rọ̀ ránṣẹ́ sólówó pé nítorí bá fẹ́ dàkọ̀dà bó fò bọ́ dẹyẹ ẹni sanwó yìí ẹni tí ó sì gba owó yìí gan ó lè bá bẹ́ẹ̀ lọ àlùkìyàmù wọ gẹ́gẹ́ bí bàbá tí ń takú bàbá ọ̀daràn yìí ọ̀daràn tí ń takú ọdájú ìpè owó tó jẹ tó bá san láyé wàá san tó bá di lọ́la gbẹ̀ǹdẹ̀ alkiyama kò sí sọ́nà tó fẹ́ gbé gbà torí pé ayé yìí lásán náà ni rọ́mà kò sọ́nà tó fẹ́ gbé gbà ọlọ́run ọbọ̀ gba ìtọ́ ẹlẹ́tọ̀ fẹ́lẹ́tọ̀ náà ni tó bá jọ gbẹ̀ǹdẹ̀ alkiyama ẹni tó yá ni lówó tó di pé ńgbà tó bá di pé kò rí ọmọ lẹ́nu rẹ̀ ó tó tún rọ̀rọ̀ kò sí wàhálà múra sóògùn òfò tó ń ṣe o náà ní kọ́ ọmọ ṣe kọ́ ọmọ kọ́ ọmọ bàá fi kú má kọ́ ọmọ kú má kọ́ ọmọ wà wò wò kọ́ wa múra kọ́ ṣagun lọ́wọ́ lọ ètò ọ̀sàsà àwọn màláìka náà tó yẹ kó wọn òfin lè bí ọ léèrè nù sàárì rẹ̀ ètò tún sàsọ́lọ̀ bá bá díjọ́ gbẹ̀ndà kìyàmù tọ́lọ̀ òfin lè bí ọ léèrè gbèsè tó jẹ torí pé lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ò oníkálukú ni ọgbà tiẹ̀ lágbàpè anabi muhammed sallallahu alayhi wa sallam ọlẹ́nikẹ́ni tó bá gbowó olówó pẹ̀lú ẹ̀mí pé wọ́n san padà ọlọ́run ọba san ẹnikẹ́ni tó bá sì gbowó olówó pẹ̀lú ẹ̀mí pé wọ́n jẹgbé wọ́n jẹrun ọlọ́run ọba parun ọlọ́run kọ́ mọ́ pa wa run. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́ba ọ̀dọ́dàkùnrin àṣà àwọn olùmọ̀wá ní ẹ̀sùn olórí ẹnì bàrà lásìkò wọn fẹ́ bèrè pé irú ẹni tí wọ́n bá tì wá sí pẹ́ ká ló gbó lọ́dọ̀ rẹ̀ ṣé àkọ́kọ́ bí ó ń tàn síwájú ká tó yọ̀ǹda fún oúntì ni àbí ńgbà bá yọ̀ǹda fún tán láti lọ bá onítì. alhamdulilayi abukata láti lọ béèrè ṣùgbọ́n àwádìí tá a kàn sí ni pé ǹjọ́ ń tì ń lówó tó lè fi san gbèsè yá àbí òní torí kọ́ mọ́ bàdí pé a ti ra wa sínú jọgọdì. alhamdulilayi ọ̀rọ̀ láti gbọ́ ẹ̀jẹ̀ bí ìjọra kì í sara bákan náà àfi àsìkò yìí náà alétí nípa ìdánilẹ́kọ̀ọ́ wa olóṣooṣù eléyìí tí tí máa wáyé ní sátidé àkọ́kọ́ nínú gbogbo oṣooṣù ti mìládì irun rẹ̀ ó wáyé ní àárọ̀ ọ̀la láago mẹ́wàá òwúrọ̀ ni ó wáyé ní mọ́sálásí ìlú ńlá ilé tí ó wà ní ọjà gbó bẹ́ẹ̀ náà ni tí máa wáyé aago mẹ́wàá òwúrọ̀ ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú yọ̀ǹdọ́lọ̀ àwọn olùmọ̀wá náà ni wọ́n bá a sọ̀rọ̀ ńbẹ̀ ní ọ̀làkọ́lọ̀ba kí ó pẹ̀lú yọ̀ǹdọ́lọ̀ tí wọ́n bá a sọ ni ìyà tí ń bẹ fún sìnà ṣíṣe ajẹni tí yọ sọfẹ́ni tí ò gbọ́ kí gbogbo wa wá lógúnlógún الحمد لله